káàbọ̀ lónìí mo kí wa kú àkókò kákòókò tá a bá wà níbikíbi tá a bá ń láǹfààní láti gbọ́ mi mo tún ti dé gẹ́gẹ́ bí mo ṣe dé èmi náà ni rfa bàbá yorùbá olùkọ́ èdè yorùbá lónìí ohun tá a tún máa ṣàgbéyẹ̀wò rẹ̀ á tẹ̀síwájú lórí ibi tá a ti dánu dúró lórí sílébù yorùbá lónìí ohun tá a ṣàgbéyẹ̀wò rẹ̀ ni ọ̀rọ̀ ẹlẹ́yọ sílébù àti ọ̀rọ̀ ọlọ́pọ̀ sílébù bákan náà a ó tún ṣàkíyèsí lórí sílébù èdè Yorùbá ẹ máa bá mi ká lọ tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹlẹ́yọ sílébù kí ni eléyìí túmọ̀ sí ọ̀rọ̀ ẹlẹ́yọ sílébù èyí ni ẹyọ sílébù kan nínú ìwọn ni a máa ní tàbí ká sọ pé èyí ni ọ̀rọ̀ tí ó ní ẹyọ sílébù kan nínú ìwọn rẹ̀ àpẹẹrẹ rẹ̀ wá lélẹ̀ ẹja wò wá lọ fò sùn tá a bá wò á rí i pé sílébù kan ni torí pé kí ni àmì ohùn kan la rí lórí eléyìí bákan náà àmì ohùn kan lélẹ̀ ṣùgbọ́n àmì ohùn re ló wà lórí rẹ̀ ìdí nìyẹn tá a fi fi sí orí ọ̀rọ̀ náà tá a bá wọlé náà rí pé àmì ohùn kan ló wà lórí ẹ̀ eléyìí náà àmì ohùn kan ni á jẹ́ wípé sílébù kan ni wọ́n ní tàbí ká sọ pé ẹ̀yọ̀ sílébù kan tí a bá wá sọ̀rọ̀ nípa ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ọlọ́pọ̀ sílébù èyí ni ọ̀rọ̀ tí ó ní ju sílébù kan lọ nínú ìhun rẹ̀ tí a bá wá wo àwọn àpẹẹrẹ yìí òfo òfo tá wo àmì tó wà lórí rẹ̀ fún àwọn tá a bá mọ àmì nínú èdè yorùbá á rí pé dòre ló wà nínú rẹ̀ tá a bá á rí pé sílébù méjì ni o fo a rí i pé eléyìí ti di ọ̀rọ̀ ọlọ́pọ̀ sílébù torí pé kíni ọ̀rọ̀ ọlọ́pọ̀ sílébù máa ní ju sílébù kan lọ tó bá ti ní sílébù méjì mẹ́ta mẹ́rin márùn tàbí jù bẹ́ẹ̀ lọ ó ti kúrò ní sílébù kan nìyẹn ó ti di ọ̀rọ̀ ọlọ́pọ̀ sílébù tá a bá wọlé a rí i pé sílébù mẹ́ta lélẹ̀ torí pé àmì ohùn mẹ́ta náà la ní lórí rẹ̀ dùndú a rí i pé àmì ohùn mẹ́ta ni tá a bá wọlé àkíyèsí a rí i pé sílébù mẹ́rin la ní lórí ẹ̀ torí pé kíni àmì ohùn mẹ́rin náà ni ó wà lórí rẹ̀ ẹ jẹ́ ká wá sáré wo àkíyèsí lórí ìwọn sílébù yorùbá tí a bá wá wo àkíyèsí á rí pé sílébù kan kì í ní ju kọ́nsọ́nàtì kan lọ sílébù kan kì í ní ju kọ́nsọ́nàtì kan lọ àpẹẹrẹ ọ̀rọ̀ sílébù kan ní wá tá a bá wò á rí pé kọ́nsọ́nàtì kan ló wà bẹ́ẹ̀ yìí torí pé kí ni kò ju sílébù kan lọ ìdí nìyẹn ṣùgbọ́n tó bá ju sílébù kan lọ ó ṣeé ṣe kó ní ju kọ́nsọ́nàtì kan lọ ẹlẹ́ẹ̀kejì kọ́nsọ́nàtì kì í parí ọ̀rọ̀ nínú èdè yorùbá kọ́nsọ́nàtì kì í parí ọ̀rọ̀ nínú èdè yorùbá ẹlẹ́ẹ̀kẹta ni pé kì í súsùpọ̀ kọ́nsọ́nàtì nínú àwọn ọ̀rọ̀ yorùbá tí a bá ń kọ yorùbá gbogbo àwọn nǹkan tí a gbọ́dọ̀ máa yẹ̀wò lélẹ̀ láti jẹ́ kí a kọ ọ̀rọ̀ tó bójúmu tó dẹ̀ dáńtọ́ ibi ìbẹ̀ láti dánu dúró lónìí bẹ́ẹ̀ bá tún gbádùn wa ẹ pàdé wa èmi ọmọ yín náà ní olólùfẹ́ yín RMA bàbá yorùbá ó dàbọ̀